oríṣiríṣi ìtàn lórí àwọn akọni ilẹ̀ Yorùbá ẹni tó mojú ògùn ní ipa bíi nírè àkókò Àyìndé ti dé tó fẹ́ máa pẹ́ tó Awíkọ́nkó ti dé ó fẹ́ máa sojú abẹ́ ń kó bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọsẹ̀ létè Àyìndé Awíkọ́nkó dé o. ǹjẹ́ mo dé wéréwéré bí èjì alẹ́ mo dé wàràwàrà bí èjì ìyálẹ̀ta ìbà ni mo kọ́kọ́ jú kí n tó wọlé mo ṣèbà elédùnmarè ọba mi àjíkì ọba mi àjíkẹ̀ ògbà tí ń gbà láì lára ọba tí ń gbà láì lẹ́nìkan mo ṣèbà gbogbo ẹ̀yin àyànfẹ́ elédùnmarè pátá mo ṣèbà ẹ̀yin ìyá mi ọ̀pàkẹ́ àlàkẹ́ alágogo dẹ mo ṣèbà eégúnlé bẹ́ẹ̀ mo ṣèbà ọ̀ṣà ọjà mo ṣèbà gbogbo àwọn ọ̀gá pèdèpèdè pátá ọ̀gá mi fàwáàsì àtàrà mo ṣèbà ọ̀gá mi mákindé mo ṣèbà ìbà ẹ̀yin tí ẹ̀ kọ́kọ́ pèdè kí n tó pèdè ẹjọ́ ojú mi ṣe o èmi ọmọ yín olólùfẹ́ yín náà ni Àyìndé Àwíkọ́nkọ́ ọmọ àbájámọ̀jẹ nílùú Ìbàdàn èmi tí mo torí ọgbọ́n tí mo bá àwọn ìlú ẹ̀ lára mo torí ìmọ̀ mọ́ àwọn ìlú ẹ̀ lẹ́nìkan mo torí kí n lè pẹ́ láyé mo fi wàrẹ̀ lè ṣe tòkè tilẹ̀ mi ẹjọ́ yẹmi lónìí kó mọ́yà ẹ̀ lẹ́ o mo kí gbogbo ẹ̀yin aráalé pé ẹ̀ káàbọ̀ padà sórí ètò Àyìndé Àwíkọ́nkọ́ ẹ̀ǹtà àmọ́ gbéyẹ̀wò lórí ètò lọ́jọ́ tòní ńlá pè ní ahọ́n bẹ́ẹ̀ kò sí bá ti sọ̀rọ̀ ahọ́n tà ní sọ̀rọ̀ ẹnu torí méjèèjì náà ńlá fi ń sọ̀rọ̀ ẹ̀ kí wàá ni bó ló ti yẹ ká mọ̀ sọ̀rọ̀ torí wọ́n ní àwọn àgbàlọ̀ wọ́n bọ̀ wọ́n ní ẹnu ẹni báyìí náà la fi ń kọ́ méje wọ́n sì ní ẹnu lẹ́bọ ẹnu mi àgógó kẹnu mi kẹnu wa mọ̀ ṣekú pa wá o èmi Àyìndé Awíkonko ọ̀rọ̀ mo fi ń jẹ kí n mọ̀ sọ̀rọ̀ sọ ẹni tí ó gbọ́ tí ó gbọ́ sódì ọlọ́run bẹ̀lẹ́dùnmarè làmí lọ́wọ́ wọn kó làmí pẹ̀lú wọn o bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ wà nílé náà àní sọ̀rọ̀ sọ láṣẹ Èdùmàrè ẹ̀jáwọ̀ nǹkan fìdílé kàbíkáfìdílé nǹkan kàmọ́ bẹ́ẹ̀ tó bọ̀. káàbọ̀ padà fáfàdé ẹ̀yin tẹ́ ẹ̀ ń darapọ̀ mọ́ a lórí ètò ẹnu iná lọ̀rọ̀ tá à ń sọ lọ́jọ́ tòní ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ ti dẹ́dun arílẹ̀ níbi ọ̀rọ̀ ẹnu lásán ọ̀pọ̀lọpọ̀ ló ti di aláǹgànná ọ̀pọ̀lọpọ̀ ni ò tiẹ̀ gbádùn ara wọn wọn gbádùn wọn bẹ́ẹ̀ wọn gbádùn ara wọn ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ọ̀rọ̀ lásán àmọ́ gbẹ́lìmíì dépò ọ̀la dépò ọ̀la bẹ́ẹ̀ ọ̀rọ̀ lásán àmọ́ sẹ́ni tó wà lókè dẹni ilẹ̀. ṣé ká gbéga ṣé ká fún ní ìgbéga lẹ́nu iṣẹ́ yes no ẹ̀mẹ̀ tó ti kó bá ẹ̀mẹ̀ tó ti dẹdun arinlẹ̀ ẹ̀mẹ̀ tó ti dẹ̀yàn gíga lẹ́nu lẹ́nu yes or no. ẹ̀mẹ̀ tó ti dẹdun arinlẹ̀ lẹ́nu pé kò mọ bá a ti ń sọ̀rọ̀ láwùjọ ó bá sọ̀rọ̀ lórí àwọn tó jẹ́ pé <laughs> wọn ò gbẹ́ bẹ́ẹ̀ àwọn òòjọ́ mọ́ ṣòwò wọn jọ mọ́ ó kéré ọjà nílé. kí n tó bọ́ sójú àgbàmì ètò ẹ jẹ́ n sọ̀tàn kékeré kan màámi ni mò ń sọ̀tàn yìí fún mi nígbà náà. ǹjẹ́ mi àyẹ̀dẹ́ yìí tí mo fẹ́ sọ lọ́jọ́ tòní kó mọ̀ ṣekú pa mí ò kí n mọ̀ tẹnugbó bí ọ̀wọ̀. àtẹ̀mí àtẹ̀yìn olólùfẹ́ mi pátá ṣùgbọ́n bá a bá ti ń sọ̀rọ̀ ẹ̀já mọ̀ rántí pé àwọn kan tún mọ̀ ń gbọ́ o. kí n mọ́ gbàgbé ìtàn yìí ìtàn yìí lọ báyìí pé ìyá kan wà ládùúgbò kan. bó bá ti ń bọ́mọ rẹ̀ wí àfọ̀rọ̀ àlùfànṣá àfipèṣá àfipèṣá. àwọn nípa owó. èwo òbí náà tó o mọ̀ o mọ̀ bẹ́ẹ̀ o mọ̀ra rẹ bá a ti ń sọ yìí á dà kò bá dà kó o yí padà bá a bá fẹ́ bọ́mọ ẹni wí ẹ pè é kọ̀rọ̀ ẹ bá wí ẹja sákòó bí ọ̀rọ̀ àlùfàǹṣá ká mọ̀ ṣépè ká mọ̀ fèpè bọ́mọ wí ẹja sákòó bẹ́ẹ̀ ẹja dẹ́kun ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti náà ti pa kádàrá rẹ̀ dà náà ti yí ògo ọmọ ọlọ́mọ dà níbi ọ̀rọ̀ ẹnu níbi kámọ̀lẹ̀ kámọ̀lẹ̀ kójanu ara wa gẹ́gẹ́ bí òbí. ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó jẹ́ pé ògo tó gbé wáyé ni láti dẹ̀yàn ńlá láti dẹ̀yàn pàtàkì láwùjọ láti fi ọ̀rọ̀ ẹnu àti ọ̀rọ̀ táwọn ò kà sí àìlákàkún láti fi sọdẹ́dún arinlẹ̀. ìyá ẹ̀ ń bọ́mọ ìwé ń jọ́nà pé à abolórí abolórí kíní kan báyìí ló wọ́n mọ́ ẹni ló ń ṣépè kíkankíkan. ìwọ́n ń bọ́mọ ìwé pẹ̀lú èpè èpè ní fi ń bá wí tí ń ṣépè kíkan tí gbogbo àwọn aráàlú ń gbọ́. ẹ má fẹnu tó lé pa bàbá ọkọ ìyá ọkọ bàbá ìyàwó. bẹ́ẹ̀ kò mọ̀ pé àwọn agbọ̀rọ̀dún ń bẹ ń tòsí bẹ́ẹ̀ ni n tó yẹ ká fi mọ́ ọ̀ṣọ́ ọ̀rọ̀ ẹnu wa rèé ẹ wo kí n mọ́ gbà yín lákòókò bó ti ń ṣépè lọ́jọ́ ọjọ́ náà lẹ́nìkan ń gbà á gbà á. nǹkan báyìí fẹ́ ṣe ọ́ ni nǹkan báyìí fẹ́ ṣe ọ́ ni ìwọ ọmọ yìí. ìyá àgbà kan bẹ́nu ilé ọ̀hún bó ti ń sọ ni ìyá yìí sọ àṣẹ. bó ti ń sọ ni ìyá yìí sọ àṣẹ bẹ́ẹ̀ ni ó ti rí fún un lọ́jọ́ náà o lè mọ lọ́kàn ìyá òun o lè mọ o lè mọ rò bẹ́ẹ̀ n tó fẹ́ kò kò kò mí ìní ẹ̀ gẹ́gẹ́ bí eléèbó ti sọ yóò ní kò kò kákún. ṣùgbọ́n ǹjẹ́ ìjẹ́ mọ̀ pé àwọn kan wà tó jẹ́ pé ibi kí nǹkan bàjẹ́ tí kéèyàn bàjẹ́ iná wà ẹni máa ń múnú wọn dùn kán bá tèèyàn jẹ́ nǹkan fẹ́ gan-an nù bẹ́ẹ̀ tí ń ga tí ò ṣe mọ́ ń táwọn ń wá nù bẹ́ẹ̀ tó ti wà lókè ó ṣe dandan arinlẹ̀ yín táwọn ń wá nù. ìyá yìí ń na ọmọ ìyíjọ́ náà bẹ́ẹ̀ ní ṣépè ní kíkankíkan. ìyá arúgbó tí mo ní bẹ́ẹ̀ lè yìí ní ṣe àṣẹ àṣẹ gbogbo tó ń wí bẹ́ẹ̀ ni ó ṣe rí bẹ́ẹ̀ ni ó ṣe rí fún un. ọmọ ìsáré jáde gbòòrò ó sáré jáde kúrò nínú yàrá àyà rẹ̀ ní bá ń sá lọ ìyá àgbà ń pariwo fílẹ̀ bẹ́ẹ̀ tó bá ti dáàlè yóò mọ̀ sọ àṣẹ àṣẹ. bíyà ìbá tún ti ń pariwo bá ti ń ṣépè fọ́mọ yìí ìyá arúgbó ìyá túmọ̀ ní fílẹ̀ mọ̀nàmọ́ bẹ́ẹ̀ nínú yàrá rẹ̀ àṣẹ ní í ṣe. gbogbo èpè tíyà ọmọ yìí ń ṣe ń jọ́nà tó ń ṣe ń jọ́nà nìyá yìí ń sọ àṣẹ sí ṣùgbọ́n lóhùn òkè. Okay ó ní kí ìyá ẹ̀ mọ̀ ṣépè mọ́. ìgbà tọ́mọ ẹ̀ sájáde kú ọ̀nù yàrá àyà rẹ̀ ti ń sá lọ níyà ń sọ pé ìwọ ọmọ yìí kó o padà síbí bó o bá padà síbí bó o bá padà síbí. mọ̀ ń sá lọ ṣó o gbọ́ mọ̀ ń sá lọ mọ́tò ó kàn gbọ́ dànù ọkọ̀ ó kàn gbọ́ dànù ó kó sẹ́nu ọkọ̀ tó kú dànù. ìyá arúgbó ìpariwo mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n lóhùn ulẹ̀ àṣẹ ló ṣe sí i. iṣẹ́ ọmọ wọn kọ́ ló débẹ̀ àní sọ̀rọ̀ ni wọn kò dápẹ́ ẹlòmíì àtẹnumọ́ ni ìwọ̀nba lè yan sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀bẹ lẹ́dùnmarè nìkan ló làṣẹ lọ́dọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ mọ̀ pé ó gbélé ayé láwọn kan lọ́wọ́ ó ṣa àwọn kan lẹ́ṣà láti sọ pé kán sọ pé bẹ́ẹ̀ ni kó sì rí bẹ́ẹ̀. wá kù sírò àwọn èèyàn bẹ́ẹ̀ bóyá dáadáa náà fi ń ṣe ni tàbí ìdàkejì ẹ̀. ọmọ èkó sẹ́nu mọ́tò lóòótọ́ mọ́tò sì lọ ó lọ ọmọ náà tó jẹ́ pé wọn ò tiẹ̀ rí rárá débi pé wọn ò tiẹ̀ láwọn fẹ́ sìn. ìgbà tí ìyá ọmọ yìí pẹ́rù ayé òun mọ̀ bàjẹ́ o ìyá arúgbó yìí rẹ̀rìn nínú kọ̀rọ̀ yàrá rẹ̀ bẹ́ẹ̀ ló ń parọ́ kí ló ṣẹlẹ̀ sóhun òkè. gbogbo tó lè wù kọ́mọ ìfẹ́ dà láyé rẹ̀ ṣó lè dà mọ́. níbi ọ̀rọ̀ ẹnu ẹ ti pa bó tiẹ̀ lógo bí ò tiẹ̀ ní ṣáfẹ́ mọ̀mọ́ báyìí. bó bá tiẹ̀ ní ṣẹ́ni ti kó àwọn ọ̀rọ̀ gòlò. ọ̀rọ̀ yìí kò báwọn òbí nìkan wí ẹ́ àwa náà tó jẹ́ pé bó bá ti ń bára rẹ sọ̀rọ̀ èpè ló mọ́ fi ń bára rẹ ṣeré. bàbá ìyàwó ìyá ìyàwó àwọn òbí mi. ó sọ̀rọ̀ rẹ fúnra rẹ rí àfọ̀rọ̀ bànújẹ́ ọ̀rọ̀ bàjẹ́ ọ̀rọ̀ èpè bí èpè. ọkọ àtìyàwó èpè lẹ fi ń bára yín lò. ọ̀rẹ́ sọ̀rẹ́ èpè lẹ fi ń bára yín lò wọ́n tiẹ̀ ti wá mọ̀ láwùjọ bó bá bá ti èèyàn jẹ́ àfikún òṣèpè. ẹ̀já ṣọ́ra ẹ̀já ṣọ́ra. ọ̀pọ̀lọpọ̀ ti fi ọ̀rọ̀ ẹnu lásán ti fi bá tẹlòmíì jẹ́ tó ti sọ dandan arinlẹ̀ pátá. wọ́n fẹ́ gbé ṣẹ́ṣọ́ onítọ̀hún ó sì wà ń bẹ̀ o mò ń tọ̀hún rí e o ti ń sọ pé òun lè fẹ́ gbéṣẹ́ fún yóò bá aṣẹ́ yín jẹ́ o sì fọ̀rọ̀ ẹnu o sì fi bá tiẹ̀ jẹ́ ń bẹ̀ ẹ̀já aṣọ àhán wà. ọ̀rọ̀ a máa la ni ọ̀rọ̀ a máa gba ni ọ̀rọ̀ a máa kóbá ni ọ̀rọ̀ a máa gbàyàn lẹ̀. àwọn ẹ̀pọ̀ lára yẹn bá ní. bó lo ti ń lo ahọ́n rẹ ṣó ń lò ó fi tún tọmọ làkejì ṣe ni tàbó òfin ba tiẹ̀ jẹ́. ni. rántí pé ẹ̀ tó bá kan sọ́mọ làkejì mẹ́sàn-án tó kù ọ̀dọ̀ rẹ̀ níwà. ẹlòmíì ò tiẹ̀ mọ̀rọ̀ sọ kò mọ́mọdé mọ̀ àgbà kò mẹ́nìkan láì bú kò mẹ́nìkan láì sọ̀rọ̀ sí. sọ̀rọ̀sọ̀rọ̀ kó máa rántí. mo lè sọ mo lè sọ mo lè sọ èmi ni ẹ tìmí wájú ẹ ń sọ kí ni kí ló fẹ́ ṣẹlẹ̀ kí ló fẹ́ ṣe. ẹ̀já rántí pé bá a ti mọ̀rọ̀ sọ làwọn kan mọ̀ ọ́n gbọ́ o. ẹnu etí ẹ̀kú mẹ́lòmíì la bẹ́ẹ̀ bá ti sọ̀rọ̀ kan mọ́ àfikún fún yín lé ọlọ́run bá mi elédùnmarè mọ̀jẹ̀ ń tẹnugbó bí ọ̀wọ̀ àtẹ̀mí àtàwọn olólùfẹ́ mi. bẹ́ẹ̀ ni ó wà ní òwe mímọ́ méjèèjì pé agbára ọ̀rọ̀ kò ṣeé kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn agbára ahọ́n wa kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn àwọn la fi ń ṣàdúrà àwọn la fi ń ṣépè bàdúrà tí ń gbà bẹ́pẹ̀ náà ṣe ń wọlé ibi tó yẹ kó wọ̀ ahọ́n náà láàfin sọ. ẹnu ẹni lẹ́bọ̀. ẹnu olúbọ̀bọ̀ tìrìbọ̀. bẹ́ẹ̀ ni bó bá ti bọ́ọ̀lẹ̀ báyìí kò ṣeé kó mọ̀ bó bá ti sọ bó bá ti bọ́ọ̀lẹ̀ kò ṣeé kó mú ẹ mọyì àwọn tó ti gbẹ̀mí mì tó tiẹ̀ ti dèèyàn lásán lórí pé n ò ṣe mọ́ lọ́jọ́ lọ́jọ́ lọ́jọ́ àyájọ́ olólùfẹ́. no mi ń ṣe mọ́ pọ́ǹbí kinní kan ah, ẹ rí i pé ó ga báyìí lórí pé mi ń ṣe mọ́ ọ̀pọ̀lọpọ̀ a sì bẹ́ bọ́ọ̀lẹ̀ látòrí látòrí òkè kẹ́ ẹ lè bá a mọ agbára ọ̀rọ̀ agbára ọ̀rọ̀ ẹnu ẹ̀ ń tó yẹ ká fi ẹ ẹ ẹ ẹ ẹ rí kó lágbára báyìí. tọ́ ibi tá fàdàgbà ìtòrọ̀ sílẹ̀ lọ́jọ́ tòní. àkí òníyàn pòṣe àkí ọlọ́bẹ̀ náà pòṣe ẹ̀yìn tẹ̀ bá fẹ́jọ́ náà àdúpẹ́ lọ́wọ́ yín. àwa láàmú wá ẹ̀yìn láàmú bá jẹ́ kò ní sun yín láṣẹ Èdùmàrè. èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín mo fẹ́ mọ̀ fèyí ṣèlọ àyíndá wíkóńkó tí ń tòótọ́ ó dàbọ̀.